الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أوصيكم بتقوى الله تعالى فإنها وصية الأولين والآخرين قال الله تعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله يا عباد الله اشكروا الله شكرا جزيلا اشكروا الله شكرا جزيلا على نعمه الكثيرة واحمدوه حمدا كثيرا على إنعامه العديدة وآلائه الجميلة فسبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اعلموا يا عباد الله أن شهر رمضان شهر الجود والكرم وزمان وزمانه زمان العطاء والإنفاق وأيقنوا أن الصوم والجود أو الصدقة أو الإطعام متلازما يجلب أحدهما الآخر أو ينوب أحدهما عن الآخر ولقد ثبت في الصحيحين عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال كان النبي صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل فيدارسه القرآن وكان جبريل يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن قال رسول الله صلى الله عليه وسلم حين يلقاه جبريل أجود بالخير من الريح المرسلة فلنقتدي برسول الله صلى الله عليه وسلم في هذا الشهر ولنتأسى به وقد قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال عز وجل وما آتاكم الرسول فخذوه أيها المسلم أيتها المسلمة إن رمضان ليس بعيد وإنما هو عبادة محضة ليس فيها العيدية فلا يقال عيد رمضان أو رمضان عيد كما هو اشتهر على ألسنة الناس في هذا المجتمع فلنحذر جميع ما ابتدع فلنحذر جميع ما ابتدع في, في, في هذا الشهر في هذا الشهر المبارك من أفعال وأقوال وأعمال تقبل الله منا ومنكم صالح الأعمال ورضي عنا وجعلنا ممن صام إيمانا واحتسابا وممن قام إيمانا واحتسابا إنه سميع مجيب الدعوات الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين ẹ̀yin ẹrúsìn ọlọ́wọ́ ọba lọ́kùnrin àti lóbìnrin eléyìí tún ní ìkẹ́ olúwa àbí àánú ọlọ́run tó tó kò lórí èmi àti ẹ̀yin ní òní ní àkókò yìí àti nínú oṣù alálùbáríkà yìí kí ni àánú náà òun náà ni pé a jẹ́ kan nínú àwọn tó jẹ́ pé ọlọ́wọ́n ọba tó pè wà pé yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam bákan náà nínú àánú náà ni pé a kan nínú àwọn tó tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú bá a sí máa lo oṣù Ramadan nínú àánú tuntun kò lórí wa òun náà nípa tó jẹ́ ìkan nínú àwọn tí wọ́n wà nínú ilé ọlọ́run ọba ní àkókò tó yẹ ká wà níbẹ̀ àwọn ń sàásọ́lẹ̀ fún abíká tó ń lékún ní bẹ̀rù ọlọ́run ọba ẹlọ́mà pé bẹ̀rù ọlọ́run ọba òun náà ni gbogbo ń ṣe tí wọ́n bá ní gbogbo ń ṣe kò sí nǹkan tó lè fi ìbẹ̀rù ọlọ́run wò wòsàn nínú àwọn àìsàn rẹ̀ bákan náà kò sí nǹkan tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọba tó lè fi ìbẹ̀rù ọlọ́run ọba gbà ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lákòókò tá a wà yìí nítorí pa jìnnà síbẹ̀rù ọlọ́run akànṣiṣẹ́ gbangba ni a máa bá ṣàdúrà ṣàdúrà kọ̀gbà torí pé ní táàfin gba nǹkan lọ́dọ̀ ọlọ́run tó kọjá àbẹ̀rù ọlọ́run èmi ọ̀mọ́ gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n rí nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run tí wọ́n ọ̀dẹ̀ sí wàhálà tí wọ́n ń ṣe láti ẹjọ́ ẹ̀mí lórí àdúrà ṣiṣe kí ni wọ́n fi rí nǹkan yìí gbà ó náà ní ìbẹ̀rù ọlọ́run walaqad waṣṣayna alladhina utul kitaba min qablikum wa iyyakum an ittaqullah ọlọ́run ni mo ti sọ ọ́lẹ̀ tẹ́lẹ̀ fáwọn tó síwájú ní bákanáà àtẹ̀yìn náà kí ni nǹkan náà ẹ máa bẹ̀rù mi ọlọ́run bá torí pé tẹ́ bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ mi bẹ̀rù mi náà lẹ́fi lè rí gbà kí wá ní bẹ̀rù ọlọ́run ogun tí ò bá ti bá òfin ọlọ́run ọba mu ká má bà lọ́dọ̀ rẹ̀ gbogbo tọ́lọ́run ọba bá ti ṣe léèwọ̀ kò gbọdọ̀ sí lọ́dọ̀ rẹ̀ gbogbo nǹkan tí ọlọ́run ọba bá yọ́nú sí òun náà ní kó máa gbìyànjú àti ṣe ó lè má lè ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n gbogbo tọ́lọ̀ wọn bá ní ọmọ sí ni ọgbọ́dọ̀ fi gbogbo ẹ̀lẹ̀ ìbẹ̀rù ọlọ́run nìyàn torí ẹ̀rì mí kò yé ó rò pé ṣíṣe àti àìṣe lẹ́fù kánà lọ́jọ́ wà náà ṣẹ̀ríà wọ́n yàtọ̀ síra wọn àwọn kan tọ́lọ̀ ní ká tánàbí ní ká ṣe alaihi wasallam ká ṣe ìta àbálagbára ni ṣùgbọ́n àwọn kan tọ́lọ̀ ní á mẹ́sí tánàbí ní ká mẹ́sí ọ̀gbọ́dọ̀ má fi gbogbo ẹ̀lẹ̀ tánàbí sí ní ká má ṣe kọ̀ọ̀pọ̀ ó kéré torí pé kápá ó lè bá kan àwọn nǹkan tọ́lọ́ ní ká ṣe tánàbí ní ká ṣe ọ̀pọ̀ òwò tí ẹ̀ lè ṣe bó lọ́ọ́ fẹ́ sí òlé ṣe gbogbo ẹ̀tàn tó nípa báyìí ojúlówó ọ̀bẹ̀rù ọlọ́run lọ́dọ̀ àwọn onímọ̀ òun náà ní pé kó fi gbogbo nǹkan tọ́lọ́ ní ọmọ ṣe sílẹ̀ kó jìnà sí gbogbo nǹkan tí ànábì ní ẹmá jẹ rẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀yẹ́rúsẹ́ ọlọ́run ẹ̀yà máa lékún lọ́pẹ́ fọ́lọ́run ọba ní gbogbo ìgbà ká sì máa yìn Kama máa sí pẹ́ńpẹ́ fúrú fọ́lọ̀wọ̀n ọba ní gbogbo ọgbà ká máa yìnyín kíkankíkan bá a sí lágbára tó àti bá a sí ní àkókò tó kárí pé àyìnyìn ọlọ́wọ̀n ọba torí kò sóre fún àkókò náà ẹ jẹ́ ká lọ máa Ramadan àbí àkókò Ramadan ta wà nínú ẹ̀ ẹ jẹ́ ká lọ máa wípé oṣù àánú shahrul judi wal karam oṣù àánú ṣíṣe oṣù ìkẹ́ ṣíṣe oṣù ọrẹ títa ni oṣù kágọ̀fọ́lọ́n ni ẹni pé kágọ̀fọ́lọ́n tàbá ní kí ọgọ́fọ́lọ́n yẹn ni pé mọ́ rí ẹni tó bá wá bọ́ ọlọ́run tó ní òṣìṣẹ́ ni kí wọ́n rí tì ọgọ̀fọ́lọ́n ni ẹni pé ọmọ sàkáǹtì pẹ̀lú àwọn èèyàn nínú oṣù Ramadan sẹ́yìn pé tí ọ̀bá sínú oṣù Ramadan ni yọ́ máa wádìí wádìí wádìí wádìí wádìí wádìí bá fún ọlánà ah asínú lánà ní ìsìn átùn sí ìsinú lónìí rà fáwọn ìwọ tó ń bọ́ aláìní tó ń bọ́ àwọn tí wọ́n tí wọ́n fẹ́ sínú tó ní àtànátà sí náà ti tó ọmọ ọlọ́run ọmọ fa rọmọdọ́run kò ní ẹ̀ àmọ́ gọ̀ ni àmọ́ gọ̀ fọlọ́run ọba ẹ̀ tó bá ti gọ̀ fọlọ́run ọba ó rí nǹkan tó wà lọ́dọ̀ ọlọ́run ọba ọgbà dáadáa torí bí ọlọ́run ní kó ṣe kékeré kó jèrè tọ́pọ̀ ni so nípa báyìí oṣù Ramadan shahrul jud oṣù tó àmà sáànà nílẹ̀ ìsìkálọ̀ ọmọ rí pé àwẹ̀ gan tá ń gbà yí àti àánú ṣíṣe wọ́n jọ mọ́ ń kọ́wọ̀rin lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà náà ṣẹ̀ríà kọ́wọ̀rin ní pé wọ́n máa ń tẹ̀lera wọn lẹ́yìn bí kan bá ń lọ kìjọ tẹ̀lé lẹ́yìn bí kan bá wà lẹ́yìn òkú rẹ̀ wà wájú ẹ̀yìn ìkan kan ni ẹni táàwẹ́ tí ẹ̀ ọ̀bà wá fa àánú lọ́mọ̀pọ̀ gbà àwẹ̀rẹ̀ dáadáa nìyẹn dáfẹ́ sọ fún àná ẹ̀bí ojú ẹ̀ lè kókó kókàwẹ̀ tó dé àwẹ̀ tó dé náà ó tún lè náà ní ọgbà àwẹ̀rẹ̀ dáadáa yẹra rẹ̀ ọgbà àwẹ̀rẹ̀ dáadáa àsìpọ̀ tí mẹ láàrin àwẹ̀ àti àánú ṣíṣe àti ìkẹ́ àwọn ènìyàn àti mímọ̀ sí dáadáa sí àwọn ènìyàn àsìpọ̀ tó dán mọ́ra ní tó jẹ́ sí pé wọ́n jọ lẹ mọ́ra wọn papọ̀ ni àti sí kan kù lára kan ó ṣòro nípa báyìí nínú òfin Islam a máa rí ààyè tó jẹ́ sí wípé wọ́n sọ fún wọn pé kó gba àwẹ̀ kó fi ṣètàràn kankan wọ́n tún wá sọ fún wọn pé tó bá lágbára àti gba àwẹ̀ kó bọ́ aláìní orí nǹkan sàárà ni ẹni pé ó rọ́pò àwẹ̀ nǹkan bá sì rọ́pò nǹkan yẹ kó mọ̀ pé kìnìún wọ́n súnmọ́ra wọn ẹ̀kọ́ rí pé kìnìún ní táyé àti káyìn ní afẹ́ ìjẹ́nu ó yẹ kọ́ mọ̀ pé kíní ní tí kan bá ti wà ìkejì náà gbọ́dọ̀ wà lẹ́nu rẹ̀ lọ́fà tó fi jẹ́ sí pé tá a bá gba àwẹ̀ tán níparí àwẹ̀ a sì jáka wọn sọ pé anybody wọn sọ pé olówó nìkan ní kọ́rọ̀ jáka àti tálíkà ní ọ̀yọ̀ jáka ẹ̀ ayọ̀ sàkáàtò fẹ́tọ̀ ayọ̀ fáwọn èsì tó fi wá wá mẹ́ èsì tí wọn pè káyọ̀ náà fílà ọ̀pá mẹ́wàá èsì tí wọn pè ebi ìjọsìn náà ni kọ̀ránì kìkì ibi ìjọsìn náà ni ìrun kíkí wọ́n sọ pé táwẹ̀ bá ti parí o kálukú ọyàn náà fílọ̀pàá mẹ́wàá mẹ́wàá o ah, ṣẹ̀rí ọ̀wà amọ́wà bá kí náà ní ká sí káyọ̀ jáka ká fáláyìn ló ń jẹ ó yẹ kó ronú ń bẹ̀ ń pé èsì tí wọ́n mú ilé wọn ẹ̀kọ́ mọ̀ pé ààwẹ̀ àtàánú sísí ààwẹ̀ àti ká máa bọ́ọ̀yàn ààwẹ̀ àti ká máa sì kí àwọn èèyàn wọ́n jọ rìn papọ̀ yìí ìdí nìyẹn tí Ànábì fi gbé kalẹ̀ sallallahu alaihi wasallam nínú àdísì ojoojúmọ́ tá a máa lò ní àwẹ̀ bí ma fà tọrọ sọ àyíma ẹnikẹ́ni tó bá sí aláàwẹ̀ kan lẹ́nu kánà láhú mítìlú àjìrì irú ládátẹ́ tó gbà àwẹ̀ yẹn gbà lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ́ tó gbọ́ náà gbà padà ìwọ́ ẹnìkan kan ò sí ní affect ẹnìkejì sẹ́mọ̀ pé tí a bá ń so orí lọ lórílẹ̀ ayé àmọ̀ ọ̀gbẹ́ ah, mọ́tò méjì bá rìn lórí títì ó rí pé ọmọ wẹ̀gbẹ́ mìíràn ṣùgbọ́n tó wọ́n nìkan lọ ń dá lọ lórí títì àárín ọ̀nà ló ti máa rìn nínú kí mọ́tò méjì ọmọ rẹ̀ lórí títí inú kí mọ́tò kan máa rẹ̀ ń bẹ̀ á sọ pé ọkàn ní kọ́ máa rẹ̀ ló pè wá torí pé nǹkan àwọ̀ ẹ̀dẹ́ ènìyàn ni ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní tọba bọ́ ànábì alayhi salatu wassalam ohun tọba bọ́ aláàwẹ̀ tó sí lẹ́nu ọgbà dédé ẹ̀san tí ó gbà nínú àwẹ̀ rẹ̀ ẹ̀san tó wà gbà nínú àwẹ̀ rẹ̀ ni kò lè kó báwọ̀ ìgbé bọ́yá ó ti mú àfùlọ́nu ládá tí màá gbà pé síbẹ̀ ìsí ọlọ́run yàtọ̀ sí sí àwa ẹ̀dá ènìyàn náà àárín yóò yẹ kó yé wà wípé ààwẹ̀ yìí máa ní òun ṣe pẹ̀lú àánú sísè yẹn ló bí hadith sí abdullahi ibn abbas gbà wá wọ́n tó yàgbà òtàlá ẹnu tó wà ní sahih bukhari àti sahih muslim ó ń pàtàn bánabi ti sàyí sallallahu alaihi wasallam nínú oṣù ramadan ó fẹ́ gbé ìtàn ìgbésí ayé ànábì fún wa nínú oṣù ramadan tẹ́mọ́lẹ̀ ti gbé tán ìgbésí ayé ànábì wà fún wa nínú oṣù ramadan kí ló yà wá náà kásẹ̀ bánabi ti sè kálíbà rífàkù náà ó ní kana nabiyyu sallallahu alayhi wa sallam ó ní ànábì wa ajwadan nas ó ní máa tọrẹ jùlọ ní àwọn èdè ni mo sànú púpọ̀ ànábì aláàánú ọlọ́run sí ànábì ṣùgbọ́n kì í so lówó sórí ọ nìsí wọ́n tó ń wúra rẹ pé ah, àwa káwọ ọmọ gba ní àwọn òní fún yàn sọ́ọ̀fẹ́ ah! wà lè jẹ́ náà tó dáa ànábì ìṣolówó sallallahu alaihi wasallam òun gán tọrọ pé ọlọ́run má ṣe òun lólówó sèmi ní ẹ̀ńtàsírí ẹ̀kọ́jọ ọmọ rí tí ó jẹ lásán jẹ sallallahu alaihi wasallam ọjọ́ àṣàdúrà rẹ̀ bàbá lánàá bí èso lówó ẹnu gbà wọn náà sì mọ̀ gbèsè ayé ẹ̀ tó bá lówó lọ́wọ́ náà ká máa rí ilé ẹ̀mọ́ kàdé sí i tàbí Mádínà tó orí kankan náà wọ́tọ́ lọ hajj àbọ̀lọ̀ umrah nso orí síríìtì ànábì síríìtì ànábì gan lásán ṣáárẹ̀ ọ̀rọ̀ sólè là kò sí Mákà kò sí Mádínà sí i ìpè títí ó prophet Muhammad sallallahu alaihi wasallam street kó sí ara àwọn gbígbàdúrà tọ́lọ̀ ń gbàdúrà nẹ́bì ní ọ̀jẹ̀ káwọn èèyàn ronú lọ́bẹ̀ pé jáfà nàbí títí sallallahu alaihi wasallam ta ló sì dá lẹ́tọ́ dá Madina lẹ́gàn ta lọ́lọ́run lò fún dídàgbàsókè Madina ibà nílùú Muhammad sallallahu alaihi wasallam zọwá lè rí bìkà mẹ́rin máa bú títí àgbàgbé torí pò ń gan ní ẹ́sà fi tìlú ń sọ́dọ̀ ẹ̀ Madinatu Rasul sallallahu alaihi wasallam ẹni tó lẹ́rú lọ́sẹ̀kíní lọ́lẹ́rù ànábì èso lówó sallallahu alaihi wasallam wọ́n wá fẹ́ sọ̀tàn rẹ̀ fún abítìsí wọ́n ọlọ́rẹ̀ lànẹ́bì wọ́n náà yọra rẹ̀ wò sọ́mọ̀ pé olóòlówó lọ́wọ́ ni mọ̀ pé ànábì tó tẹ̀lé náà kò lówó ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọlọ́rẹ̀ ni wọ́n náà ìyá ọlọ́rẹ̀ kánà nàbí sallallahu ẹlòmí ọ̀tọ́rẹ́ rí wọ́n wá fẹ́ tọ́lẹ́gẹ́ yóò tó ń dáwọ̀tù pé kéètì ẹni àtàlíkà lẹ́nu ìjẹun fún mi àbúkọ̀lá ẹfẹ́ sí torí tọ́lọ́wọ́n ọba yóò fi kọ̀ kàwá ń tiwa ìwọ student tó ń wúra rẹ pé student ní ọgbọ́n ọ̀fẹ́ dá sí ọlọ́wọ́n ọba ah kọ lẹ́tà sórí ilé ọlọ́wọ́n ọba lọ́dọ̀ ọlọ́wọ́n ọba student ìwọ náà ní nǹkan lápò fi nǹkan kan ní nǹkan tí ó sì èèyàn láǹfààní tí ó sì sí ọ láǹfààní náà bẹ̀rẹ̀ òkè nípa báyìí àbí máa ń tọrẹ nínú òṣòro máa ń tọrẹ púpọ̀ lọ́jọ́ lásán sallallahu alaihi wasallam àwọn ni wọ́n ká fi Ramadan tó bá wá fẹ́ jẹ́ pé tàbáfẹ́ wá ma bí ànábì sí ma ń tọrẹ tó tó bù áyà nígbàtí Ramadan bá dé ìtọrẹ ànábì wá ma ń pọ̀ sallallahu alaihi wasallam nígbàwọ́ wá ní hina yalqahu Jibril nígbàtí màláíkà Jibril bá dé fayudarisuhu al-Qur'an wọ́n jọ máa ka al-Qur'an tẹ́rùn pé ó di méjì báyìí ànábì ọlọ́rẹ nínú oṣù ramadan ọrẹ rẹ̀ máa ń pọ̀ gan ní oṣù ramadan sójú ànábì tọ́wá fẹ́ jú ànábì wọn náà máa tọrẹ púpọ̀ ní oṣù ramadan máa tọrẹ lọ́jọ́ lásán náà ṣùgbọ́n ní oṣù ramadan jẹ́ kí àánú rẹ̀ kọ́ kárí ilé kọ́ kárí oko náà wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ó iṣẹ́ ẹlẹ́ẹ̀kì tó máa ń ṣe náà ni pé máa ń ka alukur'an pẹ̀lú Jibril wọ́n jọ máa ń ka láàrin ara wọn wa kana Jibrilu yalqahu fi kulli laylatin min ramadan gbogbo orúkọ kan ní oṣù Ramadan iná ni Jibril wà máa ń pàdé ànẹ́bì sallallahu alaihi wasallam tí magiri bá ti tó báyìí wọ́n kí magiri tàn báyìí bismillah wọ́n bẹ̀rẹ̀ wọ́n a máa kí alukoran àtòun àti Jibril ó yẹ wáyé pé ó yẹ ká kí alukoran gẹ́gẹ́ bí sámàntà ọgbọ́ lọ́sẹ̀ tẹ̀lé ká máa kí alukoran nínú oṣù Ramadan ìyẹn ni pé oṣù Ramadan oṣù ọrẹ àánú ni bákan náà oṣù tá a máa ń kí àdùn kọ̀ránì dáadáa tó bá jẹ́ sípò máa ka júzíù kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ before kí Ramadan tó dé páàtì kan àwẹ̀ mẹ́wàá lásìkò tá a wà yìí kọ́ ọsọ́ di bí ọgbọ̀n tàbí ogójì tàbí 50 tàbí kó jù bẹ́ẹ̀ iná iṣẹ́ ànábì ni yau sallallahu alaihi wasallam afáwa sọ pé fara rasulullah sallallahu alaihi wasallam hina yalqahu jibril ajwadu bil khairi min ar-rih al-mursala onísítòm bá fẹ́ ọfẹ́ sàpèjúwe bó lọrẹ ànábì sí máa rí inú oṣù ramadan kọ̀ wá ń rí nǹkan tó fi wé ju nǹkan tá a fẹ́ sọ yìí lọ ẹni pé ọkọ̀ jẹ́ akásọ yìí pé iye báyìí lànà lè fi tọrẹ wọn sallallahu alaihi wasallam ní ẹ̀rọ ọ̀rọ̀ tó fẹ́ gbé wáyé tó witness ìgbésí ayé ànábì ní sọ̀rọ̀ yìí ní sí ibn Abbas sàbí ọmọ sàbí òun gan rí bàbá rẹ̀ náà tó rí ọ rí bàbá rẹ̀ tó fi rinlẹ̀ fún pé bẹ́ẹ̀ ni kò tó dàgbà bánà bí ti máa ṣe nìyẹn nígbà tó náà tó dàgbà òun náà tó rí nǹkan yẹn ló fi jẹ́ pé káánà káánà bẹ̀yẹ́ fi ya pé gbogbo gbá ní kí sọ̀rọ̀ mọ́tọ́n 2019 nìkan lọ́tọ́ rẹ̀ ó wá di 2020 wá nínú 2020 mọ̀ nǹkọ́lé kan lọ́wọ́ omi nìtọ́ rẹ̀ káì gbogbo rọmọdọ́nù bá kan náà lọ́dọ̀ àdàdùn Muhammad sallallahu alaihi wasallam kí lọ́wọ́ O fi ọrẹ títa ìnábì inú oṣù Ramadan ó fi wé nkankan ní tí ó jẹ fi wé fún wa yìí ó káwa náà ronú báwo ọba tí ẹ̀ débẹ̀ nǹkan tí ẹ̀ dé àbúrò ó ní Ọlọdọ ọrẹ dá bí tí ń wọn náà máa tí ń lè dá dúró àtolówó àtútálíkà àtàrà ilé àtàrà oko kálukú ní jẹ́ àbí a lè wà níta ká pé àwọn olówó sọ pé ọyá o ẹ blọọkù atẹ́gùn fáwọn olówó lọ́tọ̀ káwọn tálíkà àwọn ṣe sùúrù díẹ̀ káwọn gbádùn kó ṣeé ṣe òfin yíwa yí pé ọrẹ títà nábì kárí gbogbo ayé ni kọ̀wá lóṣùwọ̀n torí bí atẹ́gùn lóṣùwọ̀n pé ah, atẹ́gùn ẹ̀yà Eh, bí gáàsì tá ń lò ní ìsìn ẹ̀pẹ́ ọlọ́ fi ilé ẹ̀ nígbà báyìí tó jẹ́ mẹ́ta ọdún ti jó tán atẹ́gùn lásán jẹ́ ṣùgbọ́n wọn kàkún kankan sí lára lásán atẹ́gùn tọ́lọ́wọ́ ọba tó ń fẹ́ fún wa yìí níbi tó pọ̀ dé eh, níbi tí ó pọ̀ dé tó bá sì lọ fẹ́ lọ́dọ̀ àwọn fọkanáìsà náà yóò gbowó lọ́wọ́ rẹ̀ torí pé kì í ṣàtẹ́gùn tọ́lọ́run ló fẹ́ fẹ́ sí ọ gangan direct lọ́kọ́ àtẹ́gùn ọlọ́run náà ni o ṣùgbọ́n ó ti fi nǹkan kan gbé sínú òhùn kan wáwẹ̀ tí wọ́n mí láti gbà tó ti dáyé wọ́n wá ní ọrẹ títa tánàbí máa ń ta ọ́dà gẹ́gẹ́ bí atẹ́gùn tí ń fẹ́ tí ò mẹ́nìkan atẹ́gùn tútù atẹ́gùn tó bá fresh one tí ò mẹ́nìkan kan tí ò mọ olówó tí ò mọ tálíkà tí ò mọ bí tí ò mọ gbalagbà tó sì ní san kankan fún yẹni pé ànábì máa ń tọrẹ kọjá ń tá a lè ròyìn sallallahu alaihi wasallam eléyìí náà la ní se mẹ́sẹ̀jì fún wa Ramadan ti ń lọ kìlò gbèsè ń bẹ́ẹ̀ kí lọ àchífù mẹ́ kí ló kó sínú fáìlì sẹ́rẹ̀rẹ̀ rẹ̀ ìfà wo lọ gbà ń bẹ̀ ìfà ń lọ jama ìfà yìí ń lọ mùsùlùmí lọ́kùnrin oríire yìí máa ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin múmìnà lóbìnrin sẹ́ ma wòrán tí ó máa lọ ẹ má wòrán o ẹ ká lo opportunity nìkásí gẹ́gẹ́ bí tí mo sọ ń bẹ̀rẹ̀ kì í solówó lànàbí sallallahu alaihi wasallam tó ẹgbẹ́ tàn nábì Suleiman ní ẹnsọ́ ń bí ní ẹnu rẹ̀ ọgbà ìgbé a ẹgbẹ́lówó sí ànábì Suleiman ìbọ́lọ́lá ní ẹbọ́ bá ní ànábì olówó sallallahu alaihi wasallam ṣùgbọ́n lọ́rẹ̀ ǹjẹ́ láwọn rí tálíkà kan tí ẹ máa gbé lọ́rẹ̀ láàrin wa ó yẹ kí tálíkà ọjọ́ lọ́rẹ̀ pàápàá jùlọ ní ọsọ́rọ̀ ọlọ́run láti fi wá ojú rere ọlọ́run ọba jẹ́ ká gbìyànjú bọ́ ọba ní àwọn tálíkà ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó tálíkà tuntun ẹ lọ́mbẹ̀ẹ́ tó bá wá lè ṣe nǹkan kan wá lọ sí aláwẹ̀ lẹ́nu o lè gbé nǹkan sínú lọ sí masalasi kankan fún reject o sì lè gbé lọ kó waste dán o kò sí masalasi tó gbé nǹkan sínú lọ tí wọ́n ní gbà lọ́wọ́ rẹ̀ o dẹ̀ ní waste ǹjẹ́ lọ wá sí láti bàtà àwẹ̀ ti bẹ̀rẹ̀ ibọ̀ kan gbà ń tiẹ̀ ní o fún yàn la ilaha illallah ẹnu mi ò pè sálárì lòun gbà ẹ sálárì náà ni wọ́n tó ń sálárì ń tiẹ̀ ànábì ọ̀ sálárì sallallahu alayhi wa sallam ó tún wá jẹ́ ọlọ́rẹ̀ tọ́pọ̀ ẹjá ronú káwo ojú pọ̀nà tá a gbàjọ ànábì dáadáa sallallahu alayhi wa sallam ẹlòmíì súnà tí wọ́n máa mú tiẹ̀ súnà ṣòkòtò yorùbá ọ̀dà àwọn mú súnà ọ̀rẹ́ náà alùsúnà jìnà alùsúnà rẹ̀ tọ́ọ̀tọ́ rẹ̀ bá nàbí sí tọ́ rẹ̀ sallallahu alayhi wa ẹjá yí padà ọ̀rẹ́ bẹni wà á mùsùlùmí tí a bá kéde ní ìsìn àfá àti bá kéde pé ká gba fíṣẹ̀bílá àfá àtòrìkọ̀rọ̀ lẹ́yìn tọ́bá láwọn fẹ́ nínà ó ní ìsìn ààyè fẹ́ mọ́ ìyàtọ̀ náà Ramadan àwọn ètí ẹ̀ kéde ya ipò tẹ̀tẹ̀ pé kọ̀ mọ́ wa lára kì í wùwà ká máa béèrè pé èèyàn ẹ wá dáwọ́ ẹ̀sìn kan kì í wùwà á tó tán ṣùgbọ́n kì í wùwà à ń kà fún bọ́yá àǹfààrà ní èèyàn ṣùgbọ́n tọ́rọ̀ bá dójú ẹ̀tàn ní a kéde tàbí tí a bá fẹ́ kẹ́yìn náà ti ẹ̀ jàǹfààní pé káwọn náà nípìn nínú oore Ah, àmọ́ yàtọ̀ ní Ramadan yàtọ̀ sígbà tí ó sọ Ramadan ẹ̀bá ní bí Ramadan tó dé ẹtọrẹ ǹtẹ́ fi tọrẹ náà inú Ramadan bá dé yóò pé à ah, kọ̀yẹ́ ká tọrẹ pọ̀ ní Ramadan ah, oṣù owó nínú láwàáyé la ilaha illallah ó tàkìtì dáadáa ń tiẹ̀ ní inú oṣù Ramadan ẹ̀kọ́ tọrẹ jù ló fi jẹ́ sí pé owó tọ́ dáa làánà nínú oṣù Ramadan oúnjẹ tó ń jẹ tí wọ́n gangan jẹ́ nù lé làmá fi ṣe sára ló fi jẹ́ sí pé Abdullah ibn Umar ọdí ọ̀nà ọ̀tàlá sàbí àgbà wọ́n lọ fẹ́ràn kọ́ máa mọ̀rẹ̀kẹ́ ọdí ọ̀nà ọ̀tàlá wọ́n ní kò wá àti ṣúgà kì í wá fi nǹkan kan ṣe sàárà àfi ṣúgà náà nítí wọ́n náà fẹ́ràn jù ní ó fi ṣe sàárà ẹlòmí ò lówó lọ́wọ́ dáadáa tàbí kò tiẹ̀ sì lówó lọ́wọ́ dáadáa ṣùgbọ́n ń ráìsì ráìsì tí ó bá yọ jákà sọ́dákọ́tò lè ọlọ́run sọ pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun aṣọ tó lè wọ̀ lọ́ra fún níyàn ẹ̀sọ́ wá tọ́ ọjọ́ àwọn sálàfù ní aṣọ tí wọ́n gan ò lè wọ̀ àyèmí ọlọ́mọdé ní fífi wọ àǹkárá 3000 àbí 1500 lọ́bá ń rà báwọn èèyàn irú tí wọ́n náà fẹ́ tó lè wọ̀ tọ́ ọmọ pé tí wọ́n bá fún ẹ o lè rọwọ́ sọ́run náà ní kò fáwọn èèyàn nípa báyìí ẹ jẹ́ ká máa tọrẹ nínú sọlọmọ ẹ jẹ́ ká jọ ànábì wa Muhammad sọlọmọ ọlọmọba wa láṣẹ láàrin mọye àwọn ayé alukùránì pé ya ẹjọ ànábì ẹjọ ànábì ẹsẹ bí ànábì táwọn bí bá ní ẹsẹ nǹkan ẹ máa sí ìtẹ́bá ti ń ṣe nǹkan yẹn náà ẹ máa sí bí rẹ ẹ jẹ́ àjọ ànábì Muhammad sọlọmọ ẹ̀yin mùsùlùmí ọ̀nbẹ́nu bídíà táwọn èèyàn sí bídíà ní nǹkan tí jẹ́ pé èèyàn tí èèyàn bá ti ṣe tí wọ́n bá lẹ́yìn tí ẹn tọ́ sọnù orúkọ rẹ̀ ní jẹ́bẹ́ ẹni àánú ọlọ́mọ́sàwà lẹ́nu àánú ti wà tẹ́mà lẹ́yìn tí tọ́lọ ń lérí ìyà sí ọkùnlá tọ̀lẹ̀ ẹ̀lẹ́ ti fi nà tọ́lọ ń lérí pé yóò jìyà sí ẹn bá ṣe bídíà nínú wọn lọ ọlọ́nkọ́láwà nínú ìyà ọlọ́run ọba nínú àwọn èèyàn nínú sọ́rọ́màdọ́nì lóríṣiríṣi bídíà ṣètọ́nù náà níjọ ti ẹ̀ náà tí wọ́n máa dà àwọn èèyàn kan náà máa bá ṣiṣẹ́ ìjẹsẹ̀ pé wọn ò ní múfù tó ń kanú rọ́màdọ́nì ṣùgbọ́n wọ́n ń ṣiṣẹ́ wọ́n dè mọ́lẹ̀ ni ànábì ni wọ́n dè mọ́lẹ̀ ni kò pé wọ́n pa níta bá sì so mọ́lẹ̀ náà tó máa pìtú bí ọ wà náà ànábì ni wọ́n dè ìsùmọ́lẹ̀ náà sọ rọ́màdọ́nì wọ́n ń bí wọ́n á dè mọ́lẹ̀ sí iṣẹ́ rẹ̀ náà lọ́kọ̀ọ̀kan ni tó tí wọ́n bá túlẹ̀ tọ́mọ̀ pé tó bá dé ajá àdìgbò dókí mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá rìn kiri ẹnu ibi tó wà ń lásán ibẹ̀ ọmọ pé nǹkan mẹ́mẹ́ ó sì lè dé eruku lálásílẹ̀ tí eruku wọn máa rìn káàkiri àdúgbò ẹ̀jẹ̀ ní gbóǹbẹ̀ bí bá sì ń gbóǹbẹ̀ wà náà ẹ máa gbọ́ náà ọ̀kan lè rìn kiri àwọn ẹni ìṣù àwọn náà ń ṣiṣẹ́ ṣùgbọ́n lágbára ní oṣù Ramadan torí wọ́n lọ́n ti dé bàbá wọn ọ̀gá wọn president wọn lọ́n ti so mọ́lẹ̀ gẹ́gẹ́ bí Ànábì ṣe sọ fún wa sallallahu alaihi wasallam nípa báyìí nínú sọ̀rọ̀ máa lọ́nà àwọn èèyàn ṣiṣẹ́ bídíà àwọn èèyàn sọ̀rọ̀ bídíà àwọn èèyàn ń ṣiṣẹ́ bídíà àfarasí àfi ọwọ́ sí àfẹnu sí ọ̀mẹ̀ nínú àwọn bídíà táwọn èèyàn máa ń ṣe nínú sọ̀rọ̀ máa lọ́nà pẹ̀lú ẹnu oní ẹni ká máa kíra wa pé a kú ọdún Ramadan a kú ọdún Ramadan Ramadan ní sọdún Ramadan kì í ṣe ọdún tẹ́nìkan bá kí ọgbẹ́ akú ẹkọ ọdún Ramadan kò sí correction fún ìpè àkó àwẹ̀ àkó ògbẹ̀ ní kò fi dára correction ní ẹlòmíwà ti lẹ́sí pé òní lè fèsì ẹ̀ láti ọgbé ọ̀gbá ẹkọ ọdún Ramadan àkó àwẹ̀ Ramadan sọmọ pé tọ́ba nílà káì dáadáa yóò ti máa fura pé bóyá òun ọ̀gbá tó ń sọ ni tọ́ba ti fẹ́ mọ ibi sí mi lọ́mọ sí correction fún ah èmi kà kí ni àkó àwẹ̀ Ramadan sọmọ pé ọbọ mẹ́ni sọmọ tọ́ba ẹgbẹ́ tó lè sàlàyé fún ìsọfún pé kì í sọdún ìyẹn a máa sọdún kí bí ọmọ apààyàn àfáà ǹjẹ́ ẹ̀yà ọdún má jẹun bẹ̀ láyé kódà ọdún àwọn kèfèrí wọ́n jẹun mú ọ yọ wọ́n ṣe gbogbo ẹ̀ ṣé ọdún là ń sọ tí gbogbo wa tó gbogbo wa lé dáhùn wa táwọn retí kí ìsúná tó yìí sọdún wa lé lẹ́hùn ọlọ́mọdún rẹ̀ sọdún inú àwọn bídí àtọwọlé sí wa lára díẹ̀ díẹ̀ tó sì ti ń gbalẹ̀ ni a ní láti pè wá ẹja ṣe correction gbogbo ogun lọ́gọ̀tọ̀ ń gbọ́mi mọ́mọ́ bẹ́yìn tẹ́ ń gbọ́mi bá ṣe lóyìí bóyá a lè wọ́ bí 700 nìkan kàbáyìn ní ẹ̀yìn 700 tí kò wọ́tọ́ gbọ́ ìyọba bọ́ sínú ìgboro ọba ń fa káàkiri ẹni tó sọ fún náà tó náà tó sọ fẹ́nì kejì tó tó sọ fẹ́nì kẹta a mọ̀ pé kíní yóò kò lẹ̀ ẹ̀dá fún ẹjẹ́ ká ṣiṣẹ́ dáwà kì í sí àfáà nìkan ní ṣe dáwà àyè mélòó làwọn òde àfáà òde ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ náà ni ẹ máa pìrìsẹ́ǹtì ẹ káàkiri bálẹ̀ wà á ní wàlẹ̀ wà á ànábì ni ẹ máa gbé káàkiri tẹ́ ẹ bá ti gbọ́ dáadáa ẹ máa jíhùn rere ẹ máa gbéṣẹ́ rere tí mo bá mú wá tẹ́ ẹ bá ti gbọ́ ẹ máa sọ fáwọn èèyàn tẹ́ ẹ bá ti rí pé wọ́n nílò rẹ̀ so nípa báyìí oṣù Ramadan kìí ṣe ọdún a máa kíra wa pé a kú àwẹ̀ Ramadan a kú ìbáàdà a kú ìjọsìn a lè pé a kú oríire oṣù Ramadan a lè kíra wa bá torí bí oríire pọ̀ ní oṣù Ramadan ìbùkún Ọlọ́run pọ̀ ní oṣù Ramadan àánú Ọlọ́run ọba ọkà lè sinú oṣù Ramadan abẹ́lẹ́wọ̀n ọba wa láàánú jùlọ kó gba àwẹ̀ wa láàwẹ̀ lọ́wọ́ wa kó gba ìrun kìyàmù láìlé wa ní ìrun wa kó wá sí wá ní kan náà àwọn tí witness láìlátòlẹ́kọ̀dìrì yìí kọmọsà sí lọ́rùn fẹ́ kọ̀ọ̀kan wa gbogbo dáadáa tó ọlọ́wọ́n bá ṣe fún wa ní tẹ̀sí àti ní tayé ọlọ́kọmọsà lè kún ẹ̀fẹ́ kọ̀ọ̀kan wa kọmọ gbà lọ́wọ́ wa gbogbo nǹkan tó jẹ́ ìbànújẹ́ fún wa nínú tẹ̀sí àbí nínú tayé ọlọ́kọmọba mú kó fẹ́ kọ̀ọ̀kan wa àtọkùnrin wa tó mẹ́rin wa ọlọ́wọ́n bá kó sí á ní ẹrúsìn rẹ̀ tòótọ́ kọ́ wá sí wálẹ̀ tó ń tẹ̀lé sunnah Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam